الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run ní al-Qur'an al-Karim Suratul Ra'd àyà ẹlẹ́ẹ̀kẹjọ láti dúró a ó máa tẹ̀síwájú ní àyà ẹlẹ́ẹ̀kẹsàn àwọn àlàyé tí a ń dábọ̀ nínú Suratul Ra'd kò jáde kúrò níbi bayani haqiqati alqudrati wal quwwati ilahiyya wa madahirha agbára ọlọ́run bíbu àáyà títóbi ọlọ́run lérí àwọn ìròyìn ẹ̀ àti lórí àwọn iṣẹ́ tí gbogbo ẹ̀ lọ forí sọ àti mú ọlọ́run ọba yìí ní ọ̀kan ṣoṣo káṣì jọ́sìn fún lóun nìkan nígbò nìkan ni ọba alágbára ọlọ́wọ́ bá ń júwe agbára rẹ̀ fún wa lánàá a ṣàlàyé fún wa lẹ́gbẹ́ tó wà nínú sóra tí a ń yìí ọ̀kan náà àwọn agbára ọlọ́run èyí tó bọ̀ áyà lérí àwọn ẹ̀dá ìmọ̀ ọma nígbà tó bá bẹ nínú oyún nígbà tí ọlẹ̀ tó bá sọ nínú obìnrin ìmọ̀ ọlọ́run ọba ó rọ kiri ọlẹ̀ náà ọlọ́run ọba ma sọ́kùnrin ni sóbìnrin ni kí lọ́mọ yóò jẹ́ tó bá dáyé sẹ́lẹ̀mí gbogbo ni kúkúrú àti gbogbo nǹkan tó rọ̀ ọmọ nígbà tó ń bẹ nínú ọmọ tó ṣe wípé oṣù rẹ̀ ó pé tí wọ́n fi bí èyí tó ṣù rẹ̀ ó dé tí wọ́n fi bí èyí tó ṣù rẹ̀ ó tù lé gbogbo eléyìí náà ni ọlọ́run bá ní abẹ́ ìmọ̀ àwọn náà ló wà àwáṣàlàyé fún wa ọ̀rọ̀ àwọn afúnimọ̀ tẹ̀síẹ̀ ẹ̀jẹ̀ èyí tí obìnrin bá rí nígbà tó lóyún wọ́n ní eléyìí ìnáma yẹ̀dúlù ààrẹ nùkùsọ́ọ̀nù wọ́n àdínkù orí ẹ̀jẹ̀ tó bìnrin bá ń rí nígbà tó wà ní oyún ló jẹ́ fún ọmọ tí ń bẹ̀rẹ̀ ó lè tó kò fa ìtọ́mọ yóò fi wálẹ̀ nígbàtí afáwà Abdullahi bin Abbas وما تغيض الأرحام أي الأبطقم هنا نكون يجب لا ربني gbogbo àwọn nǹkan wọ̀nyí a ṣàlàyé ẹ̀ a ti fi rìnlẹ̀ wípé ìmọ̀ ọlọ́pọ̀ọba ìmọ̀ tó já lẹ́gbà orí alìjẹ̀lín ní tí wọ́n ń pe ọlẹ̀ nígbà tó bá ń bẹ nínú obìnrin tí jámù rẹ̀ jẹ́ àjínà aláwájú ni fa'il jamil tíjámù rẹ̀ jẹ́ àjìmná lánàá a sọ wípé aláwájú ni ọ̀bí àpùgbà eléyìn ní sábà ìnáma ruwa aláwájú ni habib àfíkà wájú habib àfíkà jamil àjìmná lẹ́gbẹ̀ẹ́ ló gọ́ ọlọ́run a tún máa tẹ̀síwájú nípa agbára ọlọ́run eléyìí tí ó wù áyà tí kò sẹ́ni tó lè fi ìjẹ́ agbára náà tó lè fọwọ́ ìgbáyà àyàfó nìkan àwùrìlẹ̀ nínú ṣẹ́ríkọ ní rọ̀jì bismillahir rahmanir rahim عالم الغيب والشهادة الله الرحمن الرحيم عالم الغيب والشهادة الكبير المتعال سواء منكم من أثر القول ومن جعل به ومن هو مستخدم بالليل وسارب السماء له معقبات من بين يديه ومن خلفه يعبدونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا حسنة وما لهم من دونه Àbẹ̀rẹ̀ síkímọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah, Ar-Rahman, Ar-Rahim, ọlọ́run bá ní Alimul Ghaibi wash Shahada. Ọlọ́run bá tí ó bá wà sọ̀rọ̀ ó náà ni ọmọ tí ó máa gbogbo nǹkan èyí tí ó pamọ́ wọ̀ṣàhádà àti gbogbo nǹkan tó hàn dé tàbátọ̀pọ̀lọ̀ ọba mọ̀ tó pamọ́ ìgbà ní àlèmọ̀ rúgbé tó pamọ́ nǹkan ló mọ̀ kò mọ̀ tó hàn ọlọ́wọ́ mọ̀ ń pa méjèèjì papọ̀ ní ọlọ́wọ́ bá lọ́wọ́ nítorí wípé àṣàhádà ó náà ni mọ́ tòjìrí kò hú àtàwà èyí tí a máa ń fi ìfúramọ́ wa mara tánpò ní five organs táà fi mọ̀ òun àṣàhádà ojú wa áàfin ìta gbóòrùn ìta fi ahọ́n kàn ìta fi ọwọ́ kàn àwọn yìí wọ́n bọ́ sáfẹ́ àṣàhádà ṣùgbọ́n àlùfẹ́ ó ní táà lè fojú rí bàbá pẹ̀lú gbọ́gbà àmọ́ ohun ẹ̀ àmọ́ bó ṣe jẹ́ àti lé àtẹ̀yí tó lè gbé àmọ̀ ìgbà bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn ọlọ́run bá lónìí nípa méjèèjì bá fi ìròyìn ìròyìn ìròyìn ààrẹ níbàmú sí ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àyà tó tẹ̀lé èyí tá a tú síwájú èyí tá ń túbọ̀ náà ní pọ́lọ̀wọ́ bá ń sọ kíkẹnú ìmọ̀ rẹ̀ nípa tó ń bẹ nínú obìnrin nígbà tó lóyún obìnrin tó lóyún sínú bọ̀ gbogbo òun tó lọ nínú ẹ̀ nínú àwọn tó pa mẹ́ni ọlọ́wọ́ ní ìmọ̀ òun áàlùmù lọ́gbẹ́ ilé ọ̀ṣẹ́ dáadáa wọ́n àtọ́ nígbà tẹ̀sí wọ́n ní oṣù ọlọ́wọ́ bá nílẹ̀ yẹ́nà oṣù hànà ààrínmú ó kárí gbogbo tó pamọ́ tẹ́ta kedere lọ́dọ̀ ọlọ́run wẹ́ṣàádá wàhálì olùmọ̀lọ́lọ́run kúlì máa tuturíkòwò àwọ́sùkú gbogbo tí a lè dámọ̀ látara ìfúramọ̀ ojú ni ọwọ́ ni etí ni àmọ́ gbogbo ta fi lè dáàbò kàmà yìí ọlọ́wọ́ bá tún nímọ̀ nípa gbogbo ta lè dáàmọ̀ fúnra wa náà Alkàdír ọba tó tóbi lọ́lọ́run, ayé al'azim fi sífà ìyí wa asma ìyí, ọba tó tóbi lọ́lọ́run, nínú àwọn òròyìn rẹ̀ ó tóbi jù gbogbo tí tó dé lọ wà á ti máa èyí nínú àwọn orúkọ rẹ̀ ó ga jù gbogbo tí ń ga lọ alìmúta ààrẹ látara olóòkù, ọlọ́wọ́ báyìí alìmùtàárì ọba tó ṣe pé ó fira rẹ̀ sípò gíga ó tààlá ó fira ẹ̀ ibi táàfi ní ilé rí alímúta ààrẹ Alùsàárì ìròyìn orúkọ ọlọ́ni, tó bí àtọ́ ń bẹ láàrin sàárì àbí láàrin fọ́tàálá mùtàálí ajáyáwò rẹ̀ kúrò àwa fún láàmù tó wá lè gbé mákírà láàáṣẹ́ áfúnúgbẹ̀mí ó wá jẹ́ alùtàálí ayàlùtàálí látara tàálá ọlọ́wọ́ báyìí ọba tó ṣe wípé ó fi ra rẹ̀ síbi gíga èyí wúyàtọ̀ sí báwọn ọlọ́wọ́ ọba tó ga alìmùtàáàlì ọba tó fi ra ẹ̀ síbi gíga ni kò sí bó ṣe fẹ́rẹ̀ ẹ̀yìn tàbí tó kò sẹ́ni tó fi ṣẹ́gbẹ̀ rẹ̀ kò sí bó ṣe fẹ́rẹ̀ àmẹ́jì kan tó kọ́ wá fi sókè rẹ̀ rárá káwá sọ bó ṣe wùlẹ̀ bó fẹ́ràn wa tó kò fẹ́ nìkan dọ́gba pẹ̀lú ààrẹ kò sì fẹ́ nìkan kan sókè ààrẹ ọba tó fi ara rẹ̀ síbi jíjẹ anìkẹ́yìn kankan ò rí bẹ́ẹ̀ ومن هو مستغفر بالليل وسائب بالنهار ọlọ́wọ́ba ìmọ̀ ọlọ́wọ́ba ìmọ̀ tó jálé jákò ní tó débi gbogbo nǹkan kò sí ní ohun ọlọ́run dáwà ohun nínú kan bákan ló ṣe rí ó lọ́gbà lọ́dọ̀ ọlọ́run kò dé yí tí ó mà èyí tẹ́ fi pamọ́ kedere lọ́dọ̀ ẹ̀ èyí tẹ́ ẹjẹ́ ní gbangba kò tó yìí tí kò mọ́ tó sóòkùn sí ọlọ́run bá fi ní sàwáà ó dọ́gba láka lókèrè lọ́dọ̀ ẹ̀ sàbárẹ́ nìkan nínú yìí tó wá ní ìfẹ́ ọlọ́run bá mọ̀ tí mo fẹ́ sọ tó wá sọ sínú tí ó sọ síta gbangba lọ́dọ̀ ọlọ́ bí èyí tó sọ síta bó ṣe hàn sọ́lọ bákan náà ni èyí tó sọ sínú tó wí síta ìmọ̀ ọlọ́run ọba náà ó débẹ̀ èèyàn láàrin máa sọ wípé ó ti wí làáwí àìpé ó ti yóò nínú túnmẹ̀ ẹnìkan oṣù aláṣù àwọn àtọ́kọ́ ẹ̀yẹn lágbàdá sọ̀dá èdè tí kò sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ni bá sọ kalẹ̀ lásọ pé lámọ̀rí sọ báyìí ó sì lè jẹ́ pé ìta ló sọ yẹn ó sọ kò sọ síta ni ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́run èyí tó sọ síta yẹn ó ti mà èyí tó rí síta yẹn ó mà bákan ní lórí èyí ṣe rí sàwá mẹ́rin kan Ọlọ́run bá ní dọ́gba ni ó ti dọ́gba bákan náà tó ṣe jẹ́ lọ́dọ̀ ọlọ́run, mọ́ ní àtàrà kọ̀ọ̀lá, ẹni tó bá fi ọ̀rọ̀ pamẹ́ ó àtàrà rẹ̀ jàálà ló ń sí rán ó sọ ọ̀rọ̀ yẹn di kọ̀rọ̀ ó sọ́dà sí rí ó fi pamọ́ sínú ẹ̀ àbẹ́ni tó sọ̀rọ̀ síta gbangba báyé bọ́ tí ń bẹ nínú ọkàn rẹ̀ gbogbo ẹ̀ ló lọ́lọ́wọ́ ọba gbogbo ẹ̀ ló máa Wàbẹ́ mú wá mú ẹni tó fi mùsáfí o náà ni makánú yúkùtàfá ti yìí ààyè kan tẹ́yẹ lè lọ fara pamọ́ sí tó ẹ̀kọ́ lọ́tọ̀ ẹgbẹ̀gbẹ̀ wọn ò lè ríyàn tẹ́yẹ bá gbé síbẹ̀ ágbèrè tàbí òru ẹni ẹwà lọ fara pamọ́ síbẹ̀ ó tún wáájú òru ọlọ́dúnmòrú bẹ́yẹ fara pamọ́ síbẹ̀ lọ́kàn ẹgbẹ̀ ẹ̀dọ̀ ọlọ́gbọ̀ ríyàn kò wáájú òru èèyàn fara pamọ́ síbẹ̀ ọlọ́run ní kedere ní mo rí Nínú èdè lárúbáwá, sírì, ó náà ní ibi tí èèyàn lè fara pamọ́ sí tí wọ́n ní rí ìyàn bẹ̀rẹ̀. Sírì bù ní ẹ, ó lè jẹ́ ìgbìdìdò ní yàrá the abdul fatika good siribu ṣé siribu wà ní yàrá ṣe se a gente ẹ̀yẹ́ tó ń kọ́lé nìsí bó bá wọnú ilé òun bá kọjọ́ ìdìkan ń bẹ tó jẹ́ àyè pamọ́ lẹ́ni ẹ bá wà bẹ́ẹ̀ tán bá wà kò lẹ́ni tó lè rí irú ìyẹn náà pẹ̀lú siribu bẹ́ẹ̀ bá wá nírú ẹ̀ bó fara pamọ́ síbẹ̀ ọlọ́run yọ siribu náà ó tún lè jẹ́ gọ́ọ̀rù ó lè jẹ́ kòtò nínú àpáta sóríkù náà wọ́n a máa pè bẹ́ẹ̀ gbogbo ààyè tó bí ààyè kọ́lọ́bí téèyàn ti fara pamọ́ sí tẹ́nìkan ò ní rí ìyàn bẹ̀ lọ́sàn-án gan ọlọ́wọ́n bá ń bẹ bá ń bẹ bẹ lórí orí yìí bó bá jẹ́ bó lọ́sàn náà lẹ́ lọ fara pamọ́ síbi kan kedere lọ́dọ̀ ومن خلفه يعبدونه يعبدونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا ọ̀rọ̀ lásọ yán ẹ̀rì tó pàtàlọ́wọ́ bá ní ìta bá sọ ní jẹ́jẹ́ òun mọ̀ tó bá tó lórí ìbẹ̀rẹ̀ ẹlùmí ilé máa rò wípé èyí ta bá sọ sí gbangba ó lè má ọlọ́sọ mílì pàpọ̀ àgbèyí ta sọ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú ẹ̀mí òun mọ̀ àgbèyí ta sọ jáde òun mọ̀ ẹni fara pamọ́ lóòrùn níbi ìkọ́lẹ́sí òun rí ẹni fa ẹni sí lọ́gbọ́n bá ẹ̀kọ́ sàn ìgbéyàwó ọlọ́run tó sọ ló fi lẹ́pọ̀ta bá fẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa tó bá ti jọ mọ́ ìmọ̀ ọlọ́run ká máa sọ lápòtán lápòtán bẹ́ẹ̀ gbọ́dọ̀ kan bẹ̀ẹ̀ ta máa ń sọ nínú èdè Yorùbá kò kún tó àfi ká fi agbára méjì kún ẹ̀rì tó gbà mí kọjá dé sọ àìlò àti ìlọ́lọ́run fẹ́ abẹ́kọ̀ ẹjá máa sọ sẹ́gbẹ́ àti àṣèjò torí pé ni kò fẹ́ kára àjèjì lọ́lọ́wọ́ ọ̀fẹ́ lẹ́ẹ̀kan bá jẹ́ ẹbá àfikún yóò ẹ̀rùn àti àjèjì ìṣẹ́sí ọlọ́ni ẹ tó bá ń ròyìn ara rẹ̀ yóò sọ lápòyàwọ́ délùfẹ́ nìkan ò ní lè sọ pé ẹ̀rùn yìí ni òun àti bó bá ti lọ́lọ́wọ́ ọ̀fẹ́ àjèjì tó fi fún pé kò tún fẹ́ àjèjì tó náà ọlọ́mọ bá ń sọ nípa ìmọ̀ rẹ̀ já lé jákòó ní tí kò sí tó pamọ́ àwọn àbọ̀ olùmọ̀ tafsir wọ́n ni ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ya'lamu sirra wa akhfa ó ma èyí tó jẹ́ àti àbí tọ́mọ nìyàn tó pamẹ́ yẹ́sẹ̀ wí bí ilmi yìí man akhfa rẹ̀ ẹni tó bá fi nǹkan pamẹ́ nínú yìí àyíwá náà ẹ̀yìn èèyàn tó fi alkaola ó fi ọ̀rọ̀ kapamọ́ wà mọ́n àhàlánà ẹni tó bá ti sọ ọ̀rọ̀ kan síta wà yẹ́ sẹ̀wí fi ìlìyí kàdáàrí ìmọ̀ ọlọ́run ọba ó dọ́gba bákan mùsẹ̀dírù bí gbólmọ́tí láì ẹni tó lọ bára pamọ́ sí kọ́lọ́mí láàyè kọ́lọ́mí lóòrù ọlọ́mù àti ààrùn náà tí kò fẹ́ kẹ́lẹ̀ kọ́kọ́wọ́ ní wọn wà mọ́ ní wà bọ́ irun bákan náà ẹni tó sì fi iṣẹ́ rẹ̀ hàn lọ́sàn-án gbogbo ẹ̀rọ ọlọ́wọ́ bá rí ọlọ́wọ́ bá jẹ́ ká màá wípé kò sí kan nínú tọ́lọ́wọ́ ọ̀bọ̀ orí wa. Àwọn ọmọ Ọlọ́run tó lè wọ wípé yàtọ̀ sí fọ́lọ́wọ́ bá ń rí wa fún rẹ̀. Ó tún wá dé àwọn màlẹ́kà sí wa lọ́wọ́ mú àkìdáàdì. Ànábì Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní yàtà àkọ̀bú nà fíkún àmàlẹ́kà. Àwọn màlẹ́kà níṣe ni wọ́n máa ń gbaṣẹ́ lọ́dọ̀ yín níjòjúmọ́ tàbí àkọ̀bú náà sí fún àlùmọ̀láìkà àwọn mọ̀láìkà wọn máa gbaṣẹ́ tí wọ́n bá wá àwọn kan wà wọ́n bá yín lásìkò tẹ́ ní bí àtúbà làwọn òdì àwọn kan padà àwọn kan lọ àwọn kan lè rí kùfẹ́ ní tí wọ́n bá wá ń dọ́dọ̀ ọlọ́lọ́ ọmọ bí wọ́n lè pé báwo lẹ́bí àwọn ẹrú mi sí wọ́n àfílẹ̀ lẹ́bí tó kí mú wọ́n kí mú lọ́wọ́ báyìí òun náà wà àwọn tọ́lá sí lágbègbè lọ́dọ̀ tó bá tún fi àwọn tó kọ́ lọ kókó dá ń pàtà débẹ̀ àbá ìmọ̀lára sí mú kò wá ní mọ́tẹ̀ ojoojúmọ́ bẹ̀ nínú àdíìsì yìí ọlọ́run mọ̀ sí àwọn mẹ̀lẹ́kà lè wọ́ wọ́ àárín àmì ọlọ́run sì nímọ̀ nípa àwọn ẹ̀gbẹ́ ṣùgbọ́n tí pẹ̀lú ẹ̀sùn ọdún àwọn ẹ̀lẹ́kà fún bóòlẹ́ ti wọ́n sí bàbá ṣẹ́ntì lọ́wọ́ nígbà táà ti kúrò náà ìhun náà ń bí táwà tó kúrò lójoojúmọ́ bẹ́ẹ̀ gbogbo eléyìí ti yẹ wa ló ti kó wọ́n sọ rẹ̀ kò sáàtì pamọ́ kankan lọ́dọ̀ ọlọ yàtọ̀ sí ń gẹ̀ẹ́gẹ́ fúnra rẹ̀ ń rí wa ó tún di àwọn ẹ̀lẹ́kà wa كراما كاتبين يعلمون ما تفعلون يعلمون ما تفعلون وإن عليكم لحافظين وإن عليكم لحافظين ọlọ́wọ́ bá ní àwọn olùṣọ́ tí wọ́n ń sọ ní wọ́n ń sọ̀rọ̀ ẹnu yìí wọ́n sọ ìrìn ẹgbẹ́ yìí wọ́n sọ ìṣèjì yìí gbogbo ẹ̀ ni wọ́n kọ sílẹ̀ Káàkiri sọ pé ọ̀rọ̀ ẹnu wa náà wọ́n sọ ọ̀rọ̀ kọ́ sílẹ̀. Ọlọ́run bá ni máa yá lórí ẹ̀tọ́ ní ọ̀rọ̀ orin ìlà lábẹ́ ilé rọ́pì nípò náà bí i. Ọlọ́run bá ní kò sí nǹkan kan tí ó jáde lẹ́nu yín lọ́rọ̀, àyàbí káwọn mọ̀lẹ́kà ọmọ kọ́ sílẹ̀ gbogbo tá à ń sọ lọ́rọ̀ yẹn pátá wọ́n kọ́ sílẹ̀ láàfin mọ̀ wípé kìí ṣe ṣe ọwọ́ wa nìkan ni wọ́n ń sọ kìí ṣe ṣe ọwọ́ wa nìkan ni wọ́n ń kọ ọ̀rọ̀ ẹnu wa náà wọ́n ń kọ́ nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ̀nu wọ́n kọ sílẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ bó bá ṣe ẹ̀rọ pé àgbọ́dọ̀ mọ̀ yẹ lórí ẹ̀kọ́ lọ́wọ́ bá rí wa bó ṣe tún wá rí wa náà tó tún dáa mọ̀lẹ́kà sí wa wọ́n ń gbaṣẹ́ nítorí ojúmọ́ ṣùgbọ́n wọn mọ̀ ọlọ́mọ bá ní kí ọmọ ń ká ti bí ṣẹ́kẹ́ èèyàn ó mọ̀ nǹkan kọ sílẹ̀ wọ́n jáwọ́ púpọ̀ ṣẹ́kẹ́ èèyàn ó mọ̀ nǹkan pa àwọn mẹ̀lẹ́kà tọ́lọ̀ torí ẹ̀ dáwọn ènìyàn gbogbo ẹ̀ wọ́n kọ gbogbo tí ó wà ń ṣe pátá wọn ò mọ̀ kẹ́tì gbogbo ẹ̀ ni wọ́n kọ jẹ̀ náà bábá ti wá pé ẹ̀ bá ti wá jáde láyé wọn apàwé òde ọ̀pàá náà wọn á fi kọ́ ọlọ́run tó bá dúdọ́ tó dáa kìláàmà ọlọ́run náà sí wa. Ọ̀kúnlá ìsáàmì Tọ́ìrù yẹn ọ̀nà ìníwé jẹ́ wá, nígbàtán bá tó wá jáde mú fi kọ́ gbogbo wa lọ́rùn. Gbogbo ènìyàn pátá ni tó ṣe ìlú rẹ̀ yẹ á lọ́rùn ní tó gbogbo tí wọ́n kọ sínú ìwé náà fún yóò fojú ara rẹ̀ ní jókèá, yóò máa fọ́n kìí ṣe yìí tí ó pàmà ara yóò rí níjọ́ náà. Ọ̀rọ̀ ọba ní ohun náà kó kàá fún rẹ̀. Láyíyá ọmọ ààrẹ níka a ní ìdájọ́ dájọ́ ààrẹ Náà kàkírà rẹ̀ ní tó gbélé ayé ní wọ́n bọ ọkọ̀ sí bẹ́ẹ̀. Tátó dájọ́ yọ lórí tó kàyẹ náà ti tó kó fi mọ́ sáwà ló dájú. Ìjà gbogbo ìsì àmọ́ lágbára ẹnìkan kọ́ ló sì kọ́ síbẹ̀ tó ṣe náà nàkọ̀ káàkiri èdè tí wọ́n máa kọ nípa wa lójoojúmọ́ ìyẹn ní máa ń jẹ́ kí mù mí ó bẹ̀rù ọlọ kì í bẹ̀rù olórí bẹ́ẹ̀ kan rí òun rárá ṣùgbọ́n bẹ̀rù bọ́lọ̀ òun rí òun àwọn mọ̀lẹ́ka ń kọ́ sílẹ̀ kódà kó wà níbi tó pamọ́ èyí tí wọ́n wá ń kọ yìí tí wọ́n bá wá fi ọmọ ni yóò wá máa ṣe mọ̀ wípé máa rí àárẹ̀ ìkìtà máa rí àárẹ̀ ìkìtà لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا عاصرا ولا يظلم ربك أحدا. Àwọn ọ̀bá ilẹ̀ ọmọ àpìdá tó ń mú bẹ̀rẹ̀ yàdẹ́ àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń gbà tẹ́kùnra wọn wọ́n máa bẹ nílẹ̀ ìrìnàlẹ́ èyí lápàtún wa níwájú wa báyìí wọ́n máa bẹ̀ẹ̀bẹ̀ wa nínú kọ ìpè lẹ́yìn wa àmọ̀lẹ́ka yẹn bẹ̀ẹ̀bẹ̀ nítorójúmọ́ bẹ̀ wọ́n ń pa jẹ́ lọ́lọ́dúnkún wọn nínú àkìlẹ̀ wọ́n tà á kọ́bà àdíjì ló gbé jáde àdíjì yẹn dé ká mọ̀ wípé yàtà àkọ̀bù náà mẹ̀lẹ́ríkà àwọn mọ̀lẹ́kà ń gbàgbẹ́ fúnra wọn àdíìsì yìí wọ́n sábà máa ń lò láti fi ṣe ṣááì torí pé nínú mẹ́rù èyí ta kọ́ agbà wípé àmàláìkà jámù ní abẹ́ ṣùgbọ́n fíìlù rẹ̀ títí yìí bá ti sáájú jámù múfúrádù ní fíìlì ó jẹ́ jálàtà aláwòláàjì ṣùgbọ́n tàbí bá fẹ́ jẹ́ kí ìlú ni ó jẹ́ ti jàmáà àtọ̀ al'auladu jálà àmọ́káwà tó fẹ́ jálà sú al'auladu àtọ̀ tó kò wọlé àmúwọlé ó sì kíni ó wọlé tí ló gáti akàlú ní albarobi tó bá dẹ̀rù alfíà orílẹ̀ ó láti fi ṣẹ̀rí ìbò nàbíjì àdìsí yẹn sọ wípé yàtà àkọ̀bùnà fi kú àlùmọ̀láìkà yàtà àkọ̀bùnà jáwù mọ̀láìkà ó wọlé bẹ́ẹ̀ ó ń bẹ bẹ́ẹ̀ nínú lóga lóga alágbáwá ìwé sábà wá kọ yìí èèyàn tí bẹ́ẹ̀ ni wípé kò sí kan bó ti wùlẹ̀ kó kéré ṣòkúta àbílówà bẹ́ẹ̀ tọ́mọnìyàn bá wá pé ìwé náà wò yóò wá máa sọ pé máa lè ààgà ìfìta àyọ̀ lẹ́nu gbogbo rẹ̀ gbogbo rẹ̀ tó ní a máa kà yí tó fi hàn wá àtèyíta fi sàwàdà àtèyíta fi ṣeré àtèyíta kàkún gbogbo ẹ̀ ló wà mẹ́rin

èmi àjẹ ẹjá kìí ẹjá kìí nígbà sọ níkọ èyí bá ń sọ ní gbangba ẹjá kìí ní káàmọ̀ tó kàn mọ́ òun lọ lásán gbogbo ẹ̀mí bẹ́lá kọ́ọ́lẹ̀ bó láti fẹ́ là bí ẹ̀bá ń gbọ́rù eléyìí bó wọ́n wá wọ̀ tún tó wò tó rẹ́ nìkan kan tó fẹ́ sọ tí ò ga ẹran ti ń pe kí rọ́ọ̀mọ̀ ń ká tèmi Ìjọba تعلمون ما من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi wa idha arada Allah bi qawmin su'an fala maradda wa ma lahum min dunihi min wala ومن له معقبات من بين يديه ومن خلفه أو ملكة wọn ò ti gbà kan fi wá sílẹ̀ níṣẹ́ ni wọ́n ń kọ gbogbo bá ń ṣe ní jẹ́ bí kan bá ti lọ ìlú òtún gbàgbẹ́ òtún jẹ lórí èmi nìkan lórí ìwọ nìkan lójoojúmọ́ yàtọ̀ sí bọ́lọ̀ wọn bá rí gbà níṣe àwọn tó jẹ́ kẹra mẹ́ta ìṣèlú wọ́n tún bẹ pẹ̀lú wa gbogbo ẹ̀ ni wọ́n kọ sílẹ̀ àwọn àfọ́ àwa ní àwọn èyí tá a ti tọrọ àforíjì ń kọ́ bọ́lọ̀ ní foríjì wà

àwọn dáadáa tó ṣe tẹ́nà ọlọ́run ti pa àwọn àìdá kan rẹ́ òun ló ṣẹlẹ̀ yẹn ní mẹ́lẹ́kásánà ìgbèsè tí máa ń tẹ́jì ya kéyìn ó pọ̀ ní dáadáa kò sí bá ti fẹ́ rìn tó lò ní yìí kò ṣùgbọ́n látara kẹ́sìtẹ́rẹ́tù àṣànáì kéyìn ó sá máa ṣe dáadáa jẹ́ ní pé yóò sá kéyàn ó sì máa ṣe dáadáa lẹ́ni tí ò lè ti gbé òṣèlú kéyàn ó máa ṣe dáadáa bí ẹni wípé ọ̀la lèyàn ọ̀gbà kéyàn ó máa ṣe dáadáa bí ẹni wípé wọ́n ti fi náà yàn bọ́yá péyàn bá pọ̀ nírú bẹ́ẹ̀ ọlọ́run bó fi máa gbogbo ẹni tẹ́ ń gbogbo ẹni tẹ́ ń ṣiṣẹ́ ọwọ́ tẹ́ ń ta ń rà anẹ́bì ní mo pè ní bí sọ́dápọ̀ ẹmọ ibi sọ́dápọ̀ dáadáa púpọ̀ torí pé wà yá ṣáàdù lẹ́yìnà torí pé irọ́ àdìbò rẹ̀ ìgbé ohun máa ń wọnú owó yìí ẹ̀pàrọ̀ bí ó ti ma ní ó ma ẹ̀ẹ́sì ẹ̀ẹ́sì kankan ẹ̀ẹ́sì ẹ̀ẹ́sì gbẹ̀lẹ́gbẹ̀ ṣùgbọ́n pàṣẹ́kù ìgbòho lè sọ̀rọ̀ wàbírí wá ẹ̀ fún pàṣẹ ìgbòho lè sọ̀rọ̀ ẹ máa fi ọ̀pọ̀lọpọ̀ sọ́dápọ̀ ẹ̀sì máa lú bóyá ọlọ́run ọgbọ́ orúkùn àwòyẹn láti máa bá yín fi pa èyí tó ṣe wípé ẹ̀ ń kó sínú ẹ̀ pàápàá jùlọ olóòlèdè táwà yìí bó láti fẹ́ yà bó láti fẹ́ ṣe ṣe táńtà ní àdíta ńlá pèsè ọwọ́ ni oníṣẹ́ ọwọ́ rẹ̀ ìgbà tó fẹ́ kọ ọtí jẹ́ ó sọ iye materials tó ń hóra ó ní materials ní ẹ̀yọ́ 900,000 owó tẹ́ tó ń fẹ́ gbà 15,000 naira ní workmanship lójú ẹsẹ̀ sí lẹ́ni tó fẹ́ tó jẹ́ fún okú ọmọ ẹ̀ta ọ̀sán lẹ̀ wọ́n máa ń wà náà fifty thousand ti bọ̀dù láti lé four thousand fifty thousand tẹ́lẹ̀ ìgbà ten thousand tó bá di jọ́ mi oníṣẹ́ ọwọ́ yẹn yóò sọ fún ọ pé materials yẹn one hundred fifty yóò rà yóò wà fún ó sì mọ̀ wípé dáwọn oúnjẹ ọwọ́ jẹ́ ń ṣe nìyàn yí lámọ́rọ̀ ní mọ̀rọ̀ bí ẹwà jáde jẹ́ ní òbí fàṣáwí bú mi sọ́dápọ̀ gbogbo ìyẹn yóò padà jáde nínú ìwé yìí ẹ̀pọ̀ ní sọ́dápọ̀ ẹjẹ́ kí dáadáa ó pọ̀ nítorí pé gbogbo ń bá àjẹ́ pápá gbogbo ẹ̀ náà ó hàn inú ta inú ìwé iṣẹ́ gbogbo ẹ̀yà mẹ̀lẹ́ka kọ́lẹ̀ jọba ìtàn bá fi hàn wá àwọn ọwọ́ òsì yí padà sí ìrìnàbà Ọlọ́run bá fi sọ wípé yá fọ́lú náà hó ní ní àmàrí láàá. Ọmọ àti láàá. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا Àwọn mọ̀lẹ́kà wọ̀nyí yàfàzúnà l'ìntàn. Yàfàzúnà wú ẹ yàfàzúnà l'ìntàn. Wọ́n máa ṣọ́ àwọn ènìyàn kí wá ṣe pé wọ́n ń kọ́ táà ń ṣe nìkan wọ́n tún dá àkókò àìmọye ẹgbẹ̀ ní ìfi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbé ẹgbẹ̀ méjì yẹn ìparun ṣẹlẹ̀ níyàn bọ́bá wá gbé kan ẹnìkọ́kàtù ọlẹ́yìn ọwà wẹ́rì dájúlógún kájú àtẹ́lọ bá pẹ́lẹ̀ kejì yẹn bọ́yọ̀ láparẹ́ àmàlẹ́ka yóò máa ṣọ́ wa níbi aburú jẹ́máà bí i ti ń bẹ láyé gbígbà àdúrà ní pọ́lọ̀ wọn bá ní kámọ̀ yí gbogbo nǹkan tó bá ti tó gbogbo tí ń lọ láàárín ní ẹdínwó ológun torí bá wà nìkan kọ́ láńdú ayọ̀ àwọn ẹ̀dá ní ibẹ̀ tàbá rí wọn báyìí ẹ̀lú pọ̀ láti àwọn ẹ̀dá ní ibẹ̀ àwọn àlìjẹnú àlìjẹnú ìyà fún yìí bóò náà ìṣe wá kọlù wọn àlìjẹnú ìyà fún kankan bó bá ń lọ bó bá pàdé àpàtàyọ̀ kan náà ló bọ́lá ń gbé káwọn ènìyàn kíríkọ̀ tó ń ṣàfàfà òun àwọn lọ wọ́n wá rí ọmọ òsìkọ́ lọ́ọ́ yàfàdó na wọ́n sọ wá. Ó wá lè dá wa sọ́kùnra wọn náà, ọlọ́run ló pa wọ́n láti pẹ́ lágbájá ọmọ lágbájá lọ kí èsì. Ẹjọ́bẹ̀ ti jẹ ọkọ̀ ọgbà ọkọ̀ oṣù fún orí ẹkọ̀ já lóṣù ìyẹ yóò mọ́ sá lọ. Àwọn ìwà máa bẹ̀ẹ̀ sí fi sóun lọ́pọ̀ borí ẹ̀ wó lò náà.

ṣé ìwọ ló jẹ́ ìwọ náà nǹkan kò lẹ́sẹ̀ kò sọ. ọlọ́run ọba ti parí ẹ̀ kò ní ju kó o lè jákámọ́jì nípa ìtara torí pọ́ba tí ti ń sọ nígbà tó ń tẹ nínú oyún nígbà tí ń bẹ láyé ló sọ fún ọ yìí àwọn mẹ̀lẹ́ta ń bẹ tó kó tẹ́ nìkan kan

Ẹni wá ń bẹ lábẹ́ ààbò ọlọ́run, ọlọ́run sì lè sá ààbò rẹ̀ kúrò lérí èèyàn nígbà tí wọ́n náà bá ti fara kì sọ́dọ̀ nǹkan ní Méjì ni, bẹ́yà bá ti súnmọ́ ọlọ́run, èso gbogbo jẹ́ ọkùnrin òtó jẹ́ ọkùnrin òtó jẹ́ ọkùnrin òtó ọlọ́nà ọpa ọtí ọwọ́ àdàbí pépà lọ́wọ́ àwọn ṣàyàfú yìí nítorí pé àwọn náà ló gbára lé ọ̀dọ̀rẹ́ ọ̀dọ̀ wọn náà ló ti wá gbára àwọn ní ó ti kéèkì tó gbúdọ̀ ṣe fún ọ wọ́n sì máa bẹ̀rù mọ́ wọ́n mọ́ sí kòkò mọ́ ó bẹ̀ẹ́ lọ àwọn èèyàn ní ìta àmọ̀ tó ṣe wípé ó lè múra dáadáa báyìí ọwọ́ àlẹ̀wọ̀n sí báyìí tẹ́bá àmọ́gbà ah, tẹ́ẹ̀bí fúnra yìí dé tún ah, slippa kò bá sọ ilé ìlú bá ṣe ní káwọ̀ ẹ̀mù ìdánáwó rẹ̀ kó lòun ní kó sì dáre ṣùgbọ́n àpàdà sọ fún pé ẹ̀dá burú sẹ́nu wọ́n ti lè ní mọ́wọ́ sáńtà kan kẹ́kẹ̀ kan mọ́wọ́ tún sí lẹ́yìn èyí tó bá jọ yẹn nìyẹn jẹmọ́ ẹrú sẹ́nu wo nìyẹn àbíkẹ́ ìṣòpọ̀lọ́ dúró èyàn lè fi gbádùn ayé àwọn èèyàn dàmú bẹ́ẹ̀bá rú àwọn èèyàn tó ẹgbẹ̀rún kílẹ̀ wá kílẹ̀ gbádùn ayé òdàbà ọlọ́pùn tó wà bẹ̀. ọlọ́pùn ọba ní nínú ṣe fi ọlọ́, iná lọ́ra padà fáwọn èèyàn àwọn èèyàn bẹ lórí ìgbà dáadáa gbogbo nǹkan já sọ́rọ̀ wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń ná wọ́n ń lò nírọ̀rùn ọlọ́n kì í tàdéédé yípadà sí ní ara fún wa ọlọ́n kì í tàdéédé yípadà iná wọ́n aláyíwọ́ bá yìírù lẹ́sọ́lá yóò bá yìírù

tó wá rí pé wọ́n ní àpò ìrẹsì àpò ẹ̀wà wọ́n jí tẹ̀sítẹ̀sí wọ́n ní ilé iṣẹ́ ó bá wá bá ilẹ̀ ìdáàbò kódà kó ṣe agolo ìrẹsì méjì tó wà tó mọ́ ìjẹ̀kù sí látara wípé ìwọ náà wá òfin lánàá ẹnìkanwá níjẹta ẹnìkanwá àníjẹ ẹnìkanwá lẹ́gbẹ̀ẹ́ sọ́kọ́jẹ́ ẹnìkanwá ọwá bẹ̀rẹ̀ sí ah, sọ ìjẹ́ ìlú à ẹgbẹ́ pa nínú ìwọ́lódé tẹ́lẹ̀ òjápá ní ẹ̀yìn òṣèlú mọ́sọ̀tẹ́ ohun tó wá náà ó pàtàkì mọ́ra ni ó pa ìtìjú mára lóbi wá tọrọ agolo gàrí méjì lọ́dọ̀ rẹ síra rẹ sípò ẹ̀ káníwọ náà ló wà nípò yẹn bóyí ìbáṣe rí wọ́n wà á tẹ ìnira àmọ́ ènìyàn ya gẹ́gẹ́ bí ẹ̀ lẹ́ẹ̀kì olówó mi bàbá ló kan ara ìyànbá ní káfínú ma èèyàn ló náà àmọ́ gbogbo bá ń gbọ́ yìí bá bẹ lára èèyàn èèyàn á gbé mi ní ó di tán tó bá wá lágbára àti léegun tó gbé lọ́pọ̀ àwọn náà la ó sọ̀rọ̀ tó dá oníbu ọ̀rọ̀ tó dá ló sọ sí nítorí pé kì í ṣe tí tọ́lọ́run bá fi ọ́ sí sí ìgbìmọ̀ wọnú yẹn jẹ́kọ́lọ́ ó yí padà fún ọgbọ́ ọmọ bíṣẹ́ rí tó bá yí padà fún ọ náà tí wọ́n náà wá rí bí ṣe rí ó mọ̀ wípé ìjà ọlọ́run حتى يبلغ ما بأنفسهم إن الله لا يبلغ ما بقوم حتى يبلغ ما بأنفسهم Sàlẹ́yìn náà bá jáwọ́ níbi dáadáa fẹ́ ń ṣe ẹlẹ́ẹ̀ṣẹ́ máa ó ń so mọ ẹbí pọ̀. Ọwá sọ wípé àwọn ẹbí wọ́n sì bẹ̀rẹ̀ pọ̀ bá ti dáadáa nínú fámìlì. Ìjọba jẹ́ fẹ́ ọbẹ̀ bọ́ọ̀lù.

ẹ̀yẹ ẹwọ orí èdè wa lápòjúwe gbogbo ilé ìyàmọ̀ ẹni láàrin ọrọ̀ ajé lọ́kàn fún ọrọ̀ owó ó lọ́kàn fún bákan náà nǹkan àlùmọ́nì ó lọ tó jẹ èyí káríyà rárá àwa di ọmọ olómi tó ń gbẹ́gbẹ́ ẹni tí ń gbé e sí odò nínú parí tó ń gbẹ́gbẹ́ ọmọ ẹgbá olóyìn jẹ èdè ń pa ọmọ aláṣọ sí rí o àwọn tó wá ń bẹ níta sábà ti gbọ́ nàìjíríà olówó ní yìí ẹwà àwọn orúgbé àgbọn ti a ṣe fún òfin ọ̀ṣẹ̀ yẹ̀wò tó pé wọ́n mọ́ ìdí ń bẹ lórílẹ̀-èdè náà kí ló wá dé iná lọ́lá yọba irú máa lè fa omi àgbà yóò bá sí irú máa fi àwọn olùsìnkú gbogbo tó bá ti dá tẹ́lẹ̀ tó wá ti pẹ́pọ̀ dá ẹjẹ́ ká yẹra wa báwo la ṣe ń ṣe tẹ́lẹ̀ kò la ṣe ń ṣe báyìí tó ìgbàdá bá padà síbi dáadáa màlẹ́kà kan sọ̀kalẹ̀ màlẹ́kà kan sọ̀kalẹ̀ ènìyàn nínú wa tó ń bẹ lára wa ó náà ti president ṣùgbọ́n kí kó wa náà ó yẹ rẹ̀ wò ọlọ́wọ́ ní yìí ń gbájọ padà àjáyọ tàbá fẹ́ra ọlọ́wọ̀ ìgbà dédé mú nìra ẹ kúrò ó ti bàtàwà náà bá jáwọ́ níbi ìyàmà ṣọ́ ọlọ́ bákanáà tàbá ń bẹ nínú ìdẹ̀ra ma ọlọ́run ní sọ ìdẹ̀ra ẹ̀ ìlera ó ti sí àbí áálù ń gé ìmọ̀bíyà àbí áálù yẹn èyí tó tẹ́ rọrùn èyí ó wà áálù nínú méjèèjì ìṣe sí náà ni ó mọ̀ bí yí padà ọ̀nà méjèèjì na làwọn àbójúmọ̀ sí iná tó وإذا أراد gbogbo ìgbà tọ́nà wọn bá ti bèrò sú án ìyà fáwọn ènìyàn gan kò sẹ́ni tó lè dá ìyà yẹn padà fún wọn bọ́lá wọn bá tèrò pé mo fẹ́ jẹ àwọn èèyàn kan níyà mo fẹ́ kòkò ìyà fún wọn tí wọ́n sì ní fàlámà ọ̀dọ́lá ìgbà tí ọlọ́run ọba bá ti dèrò ẹ̀kúbà àlá ìparun tọ́lọ̀ fẹ́ pa àwọn ìletò karùn tọ́lọ̀ bá ti dèrò rẹ̀ fún fẹ́ ṣe pàlá máa ọjàlá kò sẹ́ni tó lè ṣe rọ́pù tó lè dá kò sí sí ẹnìkan Bọ́lọ̀bọ́lọ̀ fẹ́ di àwọn èèyàn kan ní àkòsí olùrànlọ́wọ́ kan wá náà ṣe kò sẹ́ni tó lè nà lọ́wọ́kùnrin wọn lọ́wọ́ bọ́lọ̀n bá kùn ní ìyà bó fẹ́ di àwọn èèyàn kan níyà ọlọ́kùnmẹ́jọ wá níyà. Áyàtà sí ó ń sàlàyé àìsíọ́ àti al-iradatu al-kawniyya ọlọ́run ọba ó ma ń gbèrò ogun bẹ́ẹ̀ di àwọn èèyàn níyà lọ́dọ̀ ọ̀tọ̀lọ́ ìró rẹ̀ ní ẹ kọ̀dàríyà ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ràn ìyà fún wa ṣùgbọ́n bá bá fọwọ́ fàyà ìyọ́ jẹ́ wípé ìjọba kò nífẹ̀ẹ́ kájọ́ ẹlẹ́wọ̀n ṣùgbọ́n tá a bá pèsè ẹ̀wọ̀n ìjọba ti pọ́ ẹ̀wọ̀n abẹ́ ìjọba ò nífẹ̀ẹ́ ẹ̀wọ̀n ṣùgbọ́n ìrádàtú kàòníyà gàòníyà ó béèrè fún kẹ́wọ̀n ó wà torí fáwọn kan ó sì ṣe ẹ̀wọ̀n agbègbè ni wọ́n ọlọ́mọba kò nífẹ̀ẹ́ sí kí àwọn jẹ wá ọlọ́ọ̀bá onífẹ́ sí píparun ó jẹ́ ti wa ṣùgbọ́n tó bá kọ lẹ́tà píparun ọlọ́ọ̀tí tó pèsè inú ti wà lẹ̀kẹ́ ẹni tó bá kọwọ́ fa ìbínú ọlọ́ọ̀tí wà lẹ̀kẹ́ so ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìpìlẹ̀ ní wípé ọlọ́run fẹ́ fẹ́ràn wa ó fẹ́ dáadáa fún àmọ́ ẹni tó bá ti tayọ ààlà tó béèrè ìparun ìparun ó jẹ́ tiẹ̀ ẹni tó bá ti tayọ ààlà tó béèrè ìbínú ọlọ́run ó jẹ́ tiẹ̀ ọlọ́run kó má ṣe fún wa bẹ́ẹ̀ ọlọ́run ọba ní Bẹ́ẹ̀sì ni kò ní sí fún gbogbo ẹni tọ́lọ̀wọ̀n bá bá fẹ́ kínú sí àwọn tọ́lọ̀wọ̀n bá fẹ́ parun kò lè sáláàrùn ti kankan sí wọn bíbi ọlọ́run bá dé kò sẹ́ni tó lè yí ìjì ọlọ́run ọba náà padà lérí wọn ọlọ́run kó má bínú ti wa. Mo àrá tó tilẹ̀ jẹ́ pọ́jọ́ ti lọ aṣọ díẹ̀ láàrin bí ìtọ́jú méjì tó bá wá di ọ̀la inṣá Allah ta'ala a sọ̀rọ̀ lérí sára mọ́ páyìn àwọn ìbéèrè tó pọ̀ ó ti wáyé wọ́n ń pè mẹ́rìnta ní ẹ̀dùn àrá bá bá bí sórí bẹ́ẹ̀ kí ni àìsàn á ní sọ sára lè sá kẹ́ni ó bọ́ bẹ̀ ara lè sá kí sàràrá rẹ̀ ó sì wá báyìí fọ́mọ̀ nìyẹn kó ti jọba tàbí àmà bẹ̀ ṣùgbọ́n ó ní àlàyé pálùkùrá ní fi sọ kìí ṣe tàwọn onígbàgbọ́ sára bá wá sán àwọn àbíkárò wo làá máa ṣe kí láwọn àbá sọ lórí àwọn àhàdí ìtàlùwárídà tó wáyé lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àrùbá àti lárabá ti sẹ́ ẹ̀sọ báyìí tó gbẹ̀ lọ́lálàáfíà tó gbẹ̀ láàrín máa sọ ọjọ́ ti lọ tó bá di ọ̀la fìdíkùn láìsà ààlà á máa sàlàyé ẹ̀ Ọlọ́wọ́ bá ní òun lòun máa fi mànàmáná lòun fi máa rìn albarku wọn a máa pè ní mànàmáná wọn a sì máa pè ní èjímá. Ṣùgbọ́n mànàmáná èjímá òun ló súnmọ́ mànàmáná kòkòrò ká jẹ tí máa lálẹ́ tí máa taná òun ni màdàmádà èjìmá òun ló máa ń sà òun ni lightning albark tó bá ti tẹ̀lé jàrá báwọn ará máa tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ará máa tẹ̀lé tó bá ti ṣe bẹ́ẹ̀. Súra Ur-Ra'd, súra ẹgbà ọ̀rọ̀ ará láwárí, ọlọ́wọ̀n bá wá nínú wà lẹ́ bí yóò rí kún mọ̀lúbà pẹ̀lú ọlọ́run ni mò máa fi hàn yìí tójú bá ṣí tí mọ̀nàmọ́ ní ó ṣe já àbí èsì mọ́sálákò mọ̀nàmọ́ náà àìlò bẹ́ẹ̀ lórí pẹ́jọ Yorùbá ń dán pè ní mùfradà àwọn gbólóhùn bá a bá ti sọ ń bá gbà lérò pẹ̀lú ẹ̀ náà lónà Yorùbá máa sọ pé kàkà pé kìí sí ìkà oko sí nìkan mọ̀nàmọ́ náà ó sì fẹ́ mọ́lẹ̀ yóò ṣe ń yàrá tó bá tán ìyà àkóṣù yẹ kí gbogbo níta àwọn sóòkù sí ilẹ̀ òṣèlú ni ó sì rí èmi ni mo máa ń gbé ẹ̀rí èrí mú fi hàn yí bẹ́ẹ̀ aláwọn òun lòun ṣe bẹ́ẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́ bá ń tàkùrí Wàtọ́ máa ń kí mọ̀nàmọ́ná bá ní tó ṣe tààrà, máa ti fún yí ní àgbìyèlé ọkàn yóò balẹ̀ bí òṣìṣẹ́ rọ̀. Wàtọ́ máa ń tọ́ máa ń nínú mọ́tọ̀rọ̀, nínú zórí mọ́tọ̀rọ̀. Kọ́ọ̀fán nínú zórí òkú bá ti lá, mọ̀nàmọ́ná gbà ní ojú òsì bẹ́ẹ̀ lọ téyìn orí nàmá ọ̀fà nìyẹn wàtọ́ ma àrùn wàtọ́ ma ní nùzúrì mọ́tọ́rù ojú òsì ọ̀rọ̀ mọ̀nàmọ́ná kàdé sàbà àdúgbò ọlọ́rọ̀ ọlọ́run ká ní ṣe rótò jẹ rí ẹ ẹ̀sùdò òun ló ń da òjò ìbẹ́sìdò náà náà pẹ̀lú cloud abẹ́kọ̀ tó náà ẹ̀sùdò yẹ ni ó kọ́kọ́ wá dì tó ju sánmà bó ṣe dì tó ju sánmà yẹn ó kú wo ìní ó ti bẹ́ẹ̀ ẹ̀ máa fọkànbalẹ̀ ojú ọ̀rọ̀ ọlọ́wọ́ gbòmìnir ọ̀tọ̀ níbi tí ó lọ ọ̀rọ̀ sí ọlọ́run ní kẹ́sí tó ó sún yẹn kó rọ̀ ká tún wọ kúrò níbi tó ti dúkọ́ bá rọ̀ọ́bẹ̀ kó lọ ọ̀rọ̀ ń gbò mí iṣẹ́ tèmi ọlọ́ni ọlọ́run òun ọlọ́run lòun lòun lòun tó bá jẹ òun lòun kiri lé òun lòun jẹ́ kó wà òun ló ń ṣe ẹ̀sùn tó èyí tó wúwo kódò ní sánmà òun ló ń jẹ́ orí rẹ̀ ìyẹn náà gúdọ̀ kọ́kọ́ christian kátó máa sọ̀rọ̀ nípa evaporation ẹgbẹ́sẹ̀ evaporation sẹ́mi ọmọ ẹkọ́kọ́ jẹ́ kó gbà wípé ọlọ́wọ̀n ọba yíò ṣí ń sáà pẹ̀sẹ̀ ó lè rọ̀ ń gbà mí àti kó tún wọ́ kúrò ńbẹ̀ ọlọ́run ọba ní í ṣe yẹn tẹ́lẹ̀ lẹ́yìn ọmọ gbogbo yẹn iṣẹ́ ń lọ yẹn náà wọ́n ń ṣiṣẹ́ kọ́lọ̀ àti ọlọ́run ló máa ṣe bẹ́ẹ̀ ń yọ ọdún wọ̀ ẹ̀ ń dá adé fún tó bá jẹ́ wípé love evaporation ẹ̀ náà ẹlẹ́fẹ́ lò ẹwájú kó mọ̀ tó ṣe evaporate yẹn ní àṣẹ ọlọ́run ṣùgbọ́n àwọn oníṣẹ́ yẹn fún fún yín wọ́n tàbí sí nǹkan ní ẹjí ní nature yẹn wọ́n wà á yọ ọlọ́run kúrò bẹ́ẹ̀ lóbi jẹ́ pé gbogbo ẹni tó fẹ́ kọ́ ní sáyẹ́ǹsì àbùkátà islamization of knowledge islamization of thought bẹ̀rẹ̀ bá ti kọ́ ẹ̀ máa gbé kún àwọn ọmọ kan kọrin pẹ̀lẹ́gbẹ́ mẹ́ta ìgbé orin tó sì pé mo kíyà mi pé kò jẹ́ pẹ̀lú tẹ́rì ìdàmọ́ pẹ̀lú sáàmà lórí. Torí pé yóò dàrú ní ìsìn, àwọn àlàáńsọ́ ń bá àìsọ̀ láì kúnlẹ̀. Àwọn máa jìí gbogbo ènìyàn torí, so ẹni nígbàtẹ́ ẹ̀kọ́ ẹ máa ṣe Islamization of knowledge pẹ̀lú kí ni pẹ̀lú sáàlàmà lẹ́sìn èmi kò lè tọ́ jẹ ẹgbẹ́ ìwọlé ìyá ẹgbẹ́ tí èdè gbà wọn tẹ́lẹ̀ ṣe ni ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ ọmọ ní sáyẹ́ǹsì náà ẹgbẹ́ débi evaporation ẹgbẹ́ kó mà tó kò sí sí evaporate tí èbá ti gbé pẹ̀lú àṣọ náà gbogbo àwọn nǹkan wa lábì yàtọ̀ sáwọn míì ká máa dá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ká fi máa máa tí tó bí ọlọ́run ká sì lè máa mà kó nìkan láàmásìn ẹni tó ń bọ oòrùn tó fà náà nìyàn wọ́n rí bóòrùn yẹ ló ń dá sí ìkẹyẹ fún rẹ̀ ààkùn ah, lágbára pọ̀ náà fi ń sí ẹni tí ń bọ òkun wọ́n tàbí ah, ti gbogbo èèmọ̀ dáa ní lára òòrùn àtàkì ẹ̀sọ́dọ̀ ọlọ́run ọba tó ní òòrùn láwà máa sì rí só kàábà ọlọ́run pẹ̀lú àkùrù rọ́bà àgbẹ̀sẹ̀ ẹgbẹ́ sí kàábà ọlọ́run tó ṣe kàábà bó lè ṣéhùn ó ní ẹmá sí ibi táwọn aláìgbàgbọ́lù ṣubú ní èèmọ́ ń jẹ níbi tọ́lọ̀ ń dálò pọ̀ ṣùgbẹ́ èèmọ̀ yẹn náà ká ló fi sára sẹ́yìn ọ̀lọ́ tó ẹn

tó kọ́ ọlọ́run àyà àrọ́àjì tí wọ́n ti fi sọ tó ràyí lórúkọ olàbẹ́tú ṣùgbọ́gbẹ́ ti lọ pẹ̀lú ọkọ̀ ọlọ́run tó bá dọ̀la á máa tu àti àwọn nǹkan tó rọ̀ máa àtàwọn ìgbàgbọ́ èyí tó rọ̀ máa táwọn èèyàn ti sọ́kàn tí wọ́n tún so mọ́tàn àti pé ẹni tí àbá sán tó kú táwọn oníṣàgbó ní ó sí mi tó bá jẹ́ mùsùlùmí àbá ti ní nílànà mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí agbúdọ̀ ọmọ tí ní Islam sọ lérí ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kọmọ́dà iṣẹ́ wọn kò ju ọ̀la lọ lérí dáadáa أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته ètò iṣẹ́ mẹ́sìlì wa ó lọ lọ́wọ́ àbí aláṣùwánà wọ̀tàálá tó mẹ́sẹ̀kọ̀ wọn lórí òun dáadáa wà wá sí àjáṣì akoto kí àfowó sí gt bank ni òun náà ní 051 99 34 459 GT Bank, Dar Sunnah Islamic Foundation, Mosque. Abi Allah subhanahu wa ta'ala kọ́mọ̀tì ẹ̀kọ́ ìtọ̀kan wọ́lá sí i. Àwọn ọmọ ẹ̀yà kan bẹ tí wọ́n bùkátà ìrànlọ́wọ́ wa ní Ramadan. Ibi tí wọ́n wà tí wọ́n ń gbà lọ Ramadan, wọ́n bùkátà ìkúnlọ́wọ́ nǹkan tí wọ́n fi máa sínú, wọ́n sì fi máa jẹ sàlọ́ọ̀ ìjọ ọlọ́run bá sọ̀rọ̀ wá lọ́wọ́ ẹ jẹ́ kí á gbìyànjú bó láti òní lọ àti lọ́la ẹ jẹ́ ká gbìyànjú láti lè ìsọwọ́ táwọn ọmọ ìyá náà wọn ò kì í ṣe lóòótọ́ táwọn ẹni wọ́n wà ṣùgbọ́n bàtà wà ní àgbé ìdodo ni tí wọ́n sọ náà أبي الله سبحانه وتعالى خلقه ولا شيء ومن فط من bá tún ẹni tó gbà ní tó fi sí oníkan ó gba láàdá àwọn ẹtì ẹ̀ tó gbà ó tún gba ló láàdá abẹ́ni ẹ̀ náà tí ó tún lè lò ní ìlẹ̀kùn méjì ẹ̀jẹ̀ lágbègbè ìjọba bá fi ràn wá lọ́wọ́ ní cash orígbé ló bá rí oúnjẹ ní àtúgbé lọ síbẹ̀ yóò bẹ̀rẹ̀ ìṣòro díẹ̀ tó ti ọba ẹ̀ ààrẹ tí owó bá fi nínú oṣù Ramadan oṣù jọsùn sọ̀dàkọ́ọ̀ bọ́lọ̀ ti fún alágbára wọn àgbọ́lọ̀ ti fún alágbára tó a ti sọ̀rọ̀ àkíyàmọ̀ a ti sọ gbogbo ọ̀rọ̀ tó agbọ́dẹ kọ́ sílẹ̀ gbogbo àwọn fún ọjọ́ náà látara gbogbo tí ó bá fẹ́ máa dábì kí a máa àfáà sẹ́yìn sẹ́yìn